الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أنكي ẹ̀yìn olùgbọ́ wọn جمع بركة جمع أقول abárúkà allah kò ní fi lè ṣe àṣìwọ̀n fẹ́ni kọ̀ọ̀kan wá sì ṣọ̀pọ̀ rẹ̀ insha allah ọtún ìsàlẹ̀fíkù fìdín rèé ọ̀làdùnúbẹ̀ ló kọ́ mi bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní wákò abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni èyí tó wá láti ọ̀dọ̀ ahmed ní pápá jíṣìyàn wọ́n ní ṣé islam gbà láti jẹ́ kí bàbá olówó kan kó pe àfáà wá máa ṣe tàrọ̀wé fún òun àwọn ìyàwó òun àti àwọn ọmọ rẹ̀ nínú ilé eléyìí ò bá òun èyí tó tún wá òní tó wá látọ̀dọ̀ Usman nílùú Ìṣẹ̀yìn wọ́n ní ṣé a lè bá ẹlòmíì ṣe síyàmù tó jẹ bí ìyàwó èèyàn àti pé ṣé olùpèpè fún sọ láti gbọ́dọ̀ máa fọwọ́ sétí ni tó bá ń pe adan eléyìí ò bá òun èyí tí ó tún wà ń bí tí ó sì kẹta wọ́n ní ẹni tí ó jí aago tó jẹ́ pé àwọn aago john ni wọ́n máa pè ní aago bákan bákan tó ṣàjẹ́ pé ó jáwó tó jí gbé ní mọ́ṣáláṣí tó jẹ́ pé ó wá tà fún àwọn aróòkè odò tí wọ́n fòkè odò wá ní owó gegege tóun wá fi ṣe ìrìn àjò lọ síbì kan torí kóun náà lè bá rí iṣẹ́ owó ṣe wọ́n ní nígbẹ̀yìn gbẹ̀yìn ó wá padà wá wíjọ́ kan lẹ́yìn tí gbèrègbètègbèrè gbè lọ́ba wá jẹ́ mọ́ṣáláṣí pé ẹ dákun aago ojú ọjọ́ sí òun ní òun jí o torí náà òun ti wá ara irú omi rẹ̀ pààrọ̀ lọ́nà mẹ́rin wọ́n ní ṣe irú eléyìí ṣé n tó ṣe dàtí pé lọ́dọ̀ ọlọ́run ṣé yóò ní àforíjì lọ́dọ̀ ọlọ́run ní ohun tó ṣeun. bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n ní dẹ́yìn bá lówó. tó wá lọ àǹfààní owó rẹ̀ tó gbé olùmọ̀kàntọ́ alukurani wa ikọ̀ máa síwájú sọ̀látù tàràwí fóun àtìyàwó àtàwọn ọmọ nínú ilé òun tí nǹkan tó sì yẹn o hmm. nítorí pé ìmọ̀ tí ọmọ yẹn ní àti wọn bá kan sí tó lè rà dípò pé wọn wàá gbéra wá wàá wà olówó kan torí èlò wọn á ní kó máa ṣe lè máàmù fún àtìyàwó àtàwọn ọmọ tiẹ̀ nù ilé rẹ̀ àwọn ará àdúgbò wa ń kọ́ hmm. àwọn mùsùlùmí yòókù tó wà láwùjọ ń kọ́ mọ́ṣáláṣí wo lọ́wọ́ à ń tòsí ńlọ yẹ kó gbé ọmọ tó ń mọ alukurani yẹn ké tó sì nímọ̀ yẹn wá pé kó máa ṣe lè máàmù fún yín lọ́nà tó fi jẹ́ pé àwọn bàbá lè máàmù tó bá wà ládùúgbò tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ àfàsẹ́yìn ní rọ̀mọ́dọ́ọ̀nì wọ́n jẹ́ kó máa yẹ kó máa bá ṣíṣe ìmáàmù lọ lọ́nà tó jẹ́ pé gbogbo wọn láǹfààní láti gbọ́ alukur'ani èyí tí wọn láǹfààní àti gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu ọmọ tó mọ̀ ké dáadáa ọmọ yẹn náà sì gbọ́dọ̀ dá dúró lórí páàsì lè má mú wọn lásán yóò máa ṣe fún wọn lọ́lọ́kan ọjọ́ kan nípa ẹ̀kọ́ eléyìí tó wà nínú ẹ̀sìn Islam tí ó fi jẹ́ pé ìmọ́lẹ̀ àti òye ó tàn ká dáadáa láwùjọ yẹn kódà tẹ́ ẹ̀ bá ní ọmọ tó mọ alukur'ani bẹ́ẹ̀ láwùjọ tẹ́yìn wà yẹn kò sí ní tó burú gbé wọn wá láti jìnnàjìnnà àmọ́ mọ́ṣáláṣí eléyìí tí àǹfààní rẹ̀ ó ti kárí kí ṣe mọ́ṣáláṣí agboolé àbíkọ̀rọ̀ yàrá yín hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ṣé àwọn lè ṣe sùyàmù fẹ́lòmíì kí ìyàwó àwọn tó jẹ́ pé jẹ́ gbèsè tí gbèsè yìí ti wá fẹ́ wọ̀ lọ́rùn sáwọn lè bá a san kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀nà wọn ìbáyọ̀ san gbèsè sùyàmù lópin ìgbà tẹ́ni tọ́jọ́ gbèsè yẹn ọ̀bá tí kù lẹ́yìn ìgbà tó bá kú ẹ̀yin tẹ́ jẹ́ ìyá rẹ̀ kẹ́ kù ẹ̀yin lẹ́kùn mọ́wọ́ tẹ́ bá san ìmọ́kó tó kú ọ náà ní ọ̀sán kan rẹ̀ wọ́n ní ṣé ọba òfin mu pé ká máa fi ọwọ́ sínú etí nígbà tá a máa ń pèpè fún sọ́láàt bẹ́ẹ̀ ni ọba òfin mu pé ká fi ọwọ́ sí etí wọ́n máa ka wọ́n máa ka ìfábẹ́là wọ́n fi síbi ihò etí ọ̀tún wọ́n fi ti ọwọ́ sí náà sí ihò etí òsì wọ́n fi máa pè sọ́láàt yẹn wọ́n ní tó fà á ni pé yóò ṣe sábàbí tí ohun ẹni tí ń pè sọ́láàt yẹn tí ó fi rìn yìí Hmm. lọ síbi tí ó jìnnà púpọ̀ ju bí ọba ti ṣe rìn lọ tẹ́lẹ̀ tí ọba fọwọ́ sí tirẹ̀ yẹn. Hmm. wọ́n ní téèyàn bá jí aago mọ́ṣáláṣí wọ́n á ní aago yẹn olówó iyebíye ni pé nǹkan kan bẹ́ẹ̀ ń sàlẹ̀ rẹ̀ bí òòlù hmm. tó ṣe pé bóyá wúrà ni ṣùgbọ́n láyé john wọ́n máa fi ṣaago bẹ́ẹ̀ wọ́n táyà ò tí dàrú tí ò tí polókúrò mùsùn ẹnì kejì sábà jí gbé ọba àjẹpálọ̀ lẹ́gbẹ̀ẹ́ sí ní àbí mọ́ṣáláṣí nígbà tó wá ti di ìrọ̀lẹ́ ayé tí gbogbo nǹkan ti dàrú yìí wọ́n ní wọ́n ń wá arú aago yẹn ká ní lọ́nà kọ̀nà ní àbá tí ẹ̀ sẹ́nu bóró tó sọ pé òǹjogun rú rẹ̀ lọ́dọ̀ bàbá òun wọ́n lè wá kà mọ́lẹ̀. wọ́n á ní mọ́ṣáláṣí táwọn gbogbo ẹ̀ wà ń sí sílẹ̀ pẹ̀tọ́ ẹrù ọlọ́run náà ní mọ́ṣáláṣí táwa lẹ́rù ọlọ́run tí ọjọ́ ọlọ́run ló lè. Hmm. sọ wọn sọ pé ńgbà tó ń ti jẹ́rù ọlọ́run bóun bá mú nǹkan ọlọ́run ọlọ́run náà ní bínú ọ̀daràn. sọ ọ á jí mọ́ṣáláṣí gbé wọ́n á ní owó tabua tó tà wọ́n tara bẹ́ẹ̀ ó fi lálù hmm. wọ́n á ti wá dẹni tí nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí wọ́n á lọ ra ru aago mẹ́rin wá kó n fẹ́ fi di wọ́n mọ̀ pé ru aago tó ra wà á dàmàdì rẹ̀ ni hmm. ebi ru ètò ọ̀rọ̀ wà ń bẹ lọ́jà tẹ́lẹ̀ lè tó fi jí ti mọ́ṣáláṣí gbé eléyìí tó lọ ra wà òkúta lásán ni wọ́n gbé sísàlẹ̀ tiẹ̀ hmm. òkúta tán paláró èyí tó jẹ́ òkúta wúrà owó ńlá gidi èmi ló lọ gbé tà kò sí bó ti lè jàjà bọ́ ń bẹ̀ kódà kó ra aró rẹ̀ ẹgbẹ̀rún wa hmm. ẹgbẹ̀rún tó ra wa tí mọ́ṣáláṣí gangan ni ó dá padà ó lè tí hmm. mọ́ṣáláṣí lọ́ọ́ dá padà hmm. tí ọba ti wá rí tí mọ́ṣáláṣí dá padà òfin ọlọ́run sọ pé irú rẹ̀ gangan gangan ni lọ́ọ́ dá padà ó rí iye tó ta ọ̀ àti iye tó padà wá dà lọ́dọ̀ rẹ̀ tó tún fi wá lé débi pọ̀ lọ ra àdàmàdì aago mẹ́rin míì wà àtọ́jú owó àti ntọ́wọ́ bíi gbogbo ẹ̀ ti mọ́ṣáláṣí ni hmm. gbogbo ẹ̀wù tó ti fi dá sọ́rùn gbogbo ilẹ̀ tó ti fowó rà gbogbo ilé tó ti fowó kọ́ mọ́ṣáláṣí ló ní gbogbo ẹ̀ so wọ́n ṣe gbogbo ẹ̀ ní waqfun lillah hmm. so torí ẹ̀ kó jẹ́ oyé ọ ó lè tọ́ ọjà ń kọjá àbí káfù hmm. bóòlù ó ti sọ fọlọ́njọ́ gbẹ̀ndà kìyàmù a ò lè burúkú ni ó lè burúkú kò só lè tọ́ da o àmì lè yà á ní pè ló lè lásán ó lè burúkú zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ojú òpó tí olùjábí náà tá a fi dá sí ètò insha allah. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six níbi àwọn ìpè náà bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń wọlé àti tí wọ́n ṣe ń múra àti máa wọlé ẹ jẹ́ kí n tún mọ́ eléyìí náà wà padà ìpè kan ti wọlé níbí. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè o. orúkọ mi ni abdulhamid ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀sán ǹjẹ́ tí ìyẹn yọ bàtà fún ìwé yọ àti àwọn àti àtọmọ béèrè yẹn náà ṣe ǹjẹ́ tí ìyẹn bá jẹ gbèsè yóò sì lábẹ́ láti jẹ títí lọ bá wò ló gbọ́ wo pọ̀ ní owó ọwọ́ jẹ́ tó ń tù wá àwọn ọmọ ó sì lè bá sanwó o ní agbára láti ṣe owó rẹ̀ hmm. ẹ̀dá kan fi ní fẹ́ ṣe. Aleykum salaam wa rahmatulah. Wọ́n ní ẹnìkan jẹ owó kò tí wà lágbára àti san ipò báwo ni òṣìṣẹ́. Alhamdulilayi, àkókò tẹ bá fẹ́ yọ zakat, ẹni yọ zakat fẹ́ni tí wọ́n jẹ́ ọ̀ràn yàn léyìn lórí pé kẹ́ ẹ náwó lé lórí. Ẹni yọ zakat fún ìyàwó rẹ̀, ọkàn fowó ṣòfò ni ò tí ì yọ zakat. Mm. ọyọ zaka fáwọn ọmọ rẹ ọkàn sọwọ nù ò tí yọ ọyọ hmm. zaka fún ìyá rẹ bàbá rẹ ọkàn fowó ṣòfò ò yọ zaka ìtumọ̀ rẹ̀ ní sàrà hmm. sàrà wà láàrin ọmọ àtàwọn òbí rẹ sàrà ọkọ àtìyàwó zaka àbí sàrà wà bàbá àtàwọn ọmọ rẹ náwó fún sàn-án sàn nínú nǹkan tó ní ojúlówó owó so ìwà ṣe pé wọn àmà dàbí ọgbọ́n zakatọlọ ní kókó fáráàtà hmm. ọwọ àjẹ pé inú ilé náà lẹtún ti pín hmm. kò sí nǹkan tọjọ bẹ́ẹ̀ Ọlọ́run gbà wọn àwọn mọ̀lẹ́bí rẹ àwọn àbátan àti iye kan tí níná lé wọn lórí èso ọ̀ràn yẹn lórí tiẹ̀ o hmm. lè yọ zaka fún wọn ní àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn ọmọ àbúrò àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n bàbá rẹ àwọn àbúrò àbẹ́gbọ̀n ìyá rẹ̀ àtàwọn ọmọ gbogbo àwọn eléyìí nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo wọn wà o lè yọ zakat fáwọn eléyìí zakat tó bá sì yọ fún wọn òun gan-an ló ní ládájú kó yọ fún aráàta tí ó kàn lọ hmm. torí pé àwọn eléyìí yẹn bó bá yọ zakat fún wọn ọgbà aládà kó yọ zakat wàá sì tún gba aládà wípé òṣòkùn ẹbí pọ̀ tó hmm. bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ti ṣe fi mà wá. wọ́n ní ẹnikẹ́ni tó bá jẹ gbèsè tó ṣe pé kò tí ì lágbára láti san gbèsè òun kí ni nǹkan tí ó ṣe yóò máa bẹ lọ́ọ̀ni hmm. kọ́lá ẹlẹ́dàá kọ́dà kún kọ́bọ̀ ń san ètò kọ́ sàkún olù àbá ọ̀la wọn máa ṣoògùn ọ̀fọ̀ sẹ́ni tó yẹ ọ lówó wípé kó kúkú kú dànù hmm. àbí kíní kan oògùn amúniníyè hmm. tó yẹ pé òun ò ní rántí má jọ́ tó bá ti fẹ́ rántí laburú ṣe àwọn olórí ibú pọ̀ wọ́n sàánú rẹ̀ ìwọ́n ń ṣèkà wọ́n rè ọ lẹ́kún ìwọ́n ń pa wọ́n lẹ́kún ó yẹ kéèyàn jẹ́ pé bí ó ti ṣe máa lo ilé ayé rẹ̀ nù kọ́mẹ́sẹ̀ ìdìgbà tó máa ṣépè fún yàn kéèké tó mú yàn torí pé tó o bá hùwà èpè ọ̀la ò ní bá rere pàdé torí délé ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọmọ bẹ́lọ̀n allahumma aghnini bi halalika an haramik wa akfini bi fadlika amman siwak tó máa ń sa àwọn àdúrà báyìí tánà bí fi kọ́ wa ọlọ́run ọbọ̀ san gbèsè rẹ̀ mm. kò sẹ́nìkan àdìsá nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹni bá gba owó olówó tọ́lẹ́mí kó wọ́n san padà ọlọ́run ọbọ̀ ìbá san àmẹ́ni tó bá gbowó olówó tọ́lẹ́mí kó wọ́n jẹ gbé hmm. ọlọ́run ọbọ̀ kó parun bá lásán kọ́lọ̀ rẹ lómìn dàrú tó bá níyàn rẹ ọ̀dà hmm. àníyàn rẹ ọ̀dà ló bí parun. Hmm. hello hello yeah hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ fi ń pè o. ahmed ló ń sọ̀rọ̀ láti Bariga láti kù. ìbéèrè yín. ẹ jọ ẹ irú ọmọ tí wọn bá sọ ní akí àwọn dọkítọrù akọlọmọba àti wọn lẹsùn lórí rà. àmín àmín. mọ irú ọmọ tí wọn bá sọ ní wọn tún dé nígbà tó gbára rẹ ṣe tó wá dàgbà tó náà wá ń gbà wọn àgbẹyẹ wọn ní ṣé wọn bẹ ṣe ó lè ṣe ìdí orúkọ rẹ tán ẹ má mọ tó máa sọ ní bátúndé hmm. àbí yétúndé so wọn ní lẹ́yìn tó ń bá lágbóye tó lè parọ́ kan àkọ́kọ́ ni pé ní yorùbá gan wọn lè sọ ọmọ ní babátúndé wọn lè sọ ní ìyábọ̀ yétúndé ṣùgbọ́n yóò tún ló kọ mi hmm. yóò tún ló kọ mi tó bá jẹ́ púpọ̀ yẹn nìkan náà bá sọ so kó gbìyànjú láti rí i pé òun pààrọ̀ kọ̀ hmm. torí èèyàn mélòó lọ fẹ́ ṣàlàyé fún hmm. àwọn máa ń sọ pé ah, bàbá náà ló tún dé bàbá bàbá rẹ̀ tó kú iná àwọn tún bí padà hmm. ìyá bàbá rẹ̀ tó kú òun náà tún bí padà àwọn ẹbí yẹn padà bẹ́ẹ̀ àṣàkáṣà àwọn ẹjọ́ ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni ayé àtúnwá ayé àtúnwá láti dọ́tẹ̀ tí ń sọ ayé àtún wa àwọn bàbá tó bí bàbá yín wọn ti wà àwọn ìyá tó bí ìyá yín wọn ti wà so àwọn ọmọ yín tó kú tó kú tó kú wọn ti wà ẹ rí màmá mi bàbá mi ọ sọ pé ẹ mẹ́fà wọn bí mi kí n tó dúró <laughs> ìwọ kọ́ ni wọ́n bí lẹ̀ mẹ́fà <laughs> so ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń bí kọ́lọ́run tó ní kọ́ mọ́ dúró fún wa hmm, ọlọ́run fi ṣàdánwò fáwọn nù hmm. ẹlòmíràn sọ pé ìdí tó fi jẹ́pọ̀ náà ló tún padà wọn hmm. sá aládàá wọ́n ti sá aládàá lọ́wọ́ pé yàrá gbẹ ò ní pa mí hmm. so nígbà wọ́n tún wá bì í hmm. tàdá tí wọ́n sá lọ́wọ́ ojú ọgbẹ́ náà tún bẹ̀rẹ̀ irọ́ lásì so gbogbo eléyìí ṣe ṣetán ni hmm. torí ẹ̀ wọ́n yẹn bí ẹnìkan lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ lẹ ń bì wọn so bàbá bá ti lọ bàbá ti lọ so bàbá ti lọ ó ti lọ bàbá bá kú bàbá ni ó kù àwọn àbúrò bàbá àwọn ẹ̀gbọ́n bàbá àwọn ni ó kù torí de eléyìí bàbá tún dé ìyá tún dé kì í so kọ Hmm. so báyà irú eléyìí ọkàn lè má lọ jìnnà kó máa pè ọ́ bàbà kó máa pè ọ́ níyà hmm. lọ́ba tán hmm. àmọ́ nítorí kó máa tó mú tùmọ̀ burúkú dání pé bàbá èwo ni wọ́ ìyá èwo ni wọ́ dákun máa jókòó mùsùlùmí dàrí kí ni wọ́n fẹ́ fọkọ́ tí ò ní láárí sí. hello. wàhálà ìṣọlá ń rọrùn sílẹ̀ ó kọ́ ibi ẹni pé o. àbúrò àríṣ láti gan. ìbéèrè yín. mo ní pé ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nípa àwọn tí wọn ò ní wà ní mọ́ọ̀sì tó jẹ́ pé wọ́n máa tẹ̀lé ìrun tí wọ́n ń ṣe nílé hmm. tí wọ́n máa bá mi lọ. pé ṣé wọ́n nírun àbí. bẹ́ẹ̀ni. ọ̀dà ó ti yé. àkọ́ ni pé tó bá pọ̀kùnrin bá ni wọ́n kí ni wọ́n jókòó sílé sí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ obìnrin ìkọ̀rí hmm. sí mọ́ṣáláṣí ó tún wá jẹ́ pé ẹ̀ ń tún gbọ́ ní ti ń ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ẹ̀ wá dé ó kalẹ̀ á ọ̀dájú pé ẹ̀ ronú o ládàá yín lẹ̀ ń fi ra rè yín ẹgbà mọ́ṣáláṣí lọ tó bá sì dá àwọn obìnrin ẹ̀yin obìnrin òbúkátà gan láti tẹ̀lé sọ láti tàn sínú mọ́ṣáláṣí mm. ẹ̀ máa dá tiyín ṣe yín ọlọ́lá ju kẹ́yìn ọ̀lọ́ sínú mọ́ṣáláṣí lọ. Mm. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kàn yíyọ jí ń pè. orúkọ mi ni kọ̀mọ̀gbọ́n láti Òṣogbo láti Òṣogbo ìbéèrè yín. ìbéèrè mi ni pé lórí ọ̀rọ̀ ọmọ ìyá tí sábà discuss lọ́dún yìí pé ọmọ tán bá fún lọ́yàn àwọn àlùfẹ́ tí àkànnà bá fún lọ́yàn pé wọ́n fẹ́ra wọn. Mhm. mo máa fẹ́ bèrè pé tó bá pé wọ́n fún lọ́yàn nǹkan fẹ́ pé wọ́n kà gbà wò ní torí pé sákàlẹ̀ tó yà sùkú wọ́n á gbà wò láti kékeré àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ bèrè ìbéèrè kan lọ́wọ́ wọn pé sáré ṣe àdúrà ní Yorùbá mhm. lórí ìforíkanlẹ̀ nínú mọ́fílà mhm. ní ìdókòwò bá wa dáhùn ẹ̀ àǹdẹ́ ẹlẹ́ẹ̀kẹta ní ẹ̀ èmi fi wẹ ní àárín ọ̀sẹ̀ wọ́n máa sọ pé àlẹ́yẹ kẹ̀kẹ́ láwọn ọjọ́ kan àlẹ́yẹ kẹ̀kẹ́ láwọn ọjọ́ kan ẹgbẹ́ báwo ni àwọn ọ̀rọ̀ yìí ti tú sí so àkọ́kọ́ ẹni tó pé kì í ṣe pọ́yàn ni wọ́n fún ìyá kàgbìmà orí ọmọ tí ẹ̀ ó fún lọ́yàn ọmọ kejì ọkàn bá wọn gbà tọ́ ni hmm. kò fi jọ́kan gbọ́yàn rẹ̀ sí lẹ́nu rí so ṣé ọ̀wọ́ pọ̀ bá wọn tọ́jú ọmọbìnrin yìí láì jẹ́ kó fún lọ́yàn sọ́sọ ọmọ yẹn dèèwọ̀ fọ́mọ tiẹ̀ kùnrin tó ń fún lọ́yàn kò sọ́ dèèwọ̀ fún hmm. nítorí pé ìyá yìí ẹni tó bá wọn tọ́jú ọmọ tí ò fún lọ́yàn láàmú pé hmm. so ọyàn tó bá sì fún ní ọ̀sọ́ di al-ummu min ar-radaa hmm. ìyá tó reni tó fún ni lọ́yàn eléyìí ò rí bẹ́ẹ̀ kò ní kọ́ ọmọ rẹ̀ ọmọ fẹ́ ilé ìjẹ́bù sì jẹ́. wọ́n ní táwọn bá forí kanlẹ̀ nínú sọ́lá táwọn lè máa ṣàdúrà ní yorùbá rárá yorùbá kọ́ lẹ́ẹ̀fì ṣàdúrà lárúbá lẹ́ẹ̀fì ṣàdúrà so gbogbo eléyìí pè níjà ni tí ó fi hàn yín bẹ́ẹ̀ ti ṣe ka islam kún tó. ẹ rí i pé ńgbà tó yẹ pé òyìnbó wọ́n fi ń ríṣẹ́ òyìnbó wọ́n fi ń gbaṣẹ́ òyìnbó wọ́n fi ń halẹ̀ mọ́ra wọn wọ́n sọ fún ìfíntín ẹni kálukú máa rí tẹnìkan gbóyìnbó wọn máa fojú kéré rẹ ẹ ṣe bẹ́tẹ̀ tọ́lọ̀ wọn bá ní tẹ́ ẹ bá sọ ẹ̀ ní wàlùjánà ni hmm. èdè tó á dètè alìsílám tá à ń fi ń sin lọ mùsùlùmí mélòó lọ gbọ́ hmm. ọ̀pọ̀ àìmọye ẹni tọ́jú tó ló kọ́ ń pa ìsìlám gan kò gbọ́ lárúbáwá hmm. so bó ló ti ṣe wá lè rọrùn fún ọ láti bẹ lọ nínú ìforíkanlẹ̀ rẹ lédè lárúbáwá àfi kọ́ pé èdè lárúbáwá náà ni kò sáàyè fún àti sọ yorùbá ń bẹ kò sáàyè fún torí délé yìí wọn náà wọlé kí ẹ fi lọ kọ́ kí o ó ní ah ṣé nítorí pé wàá sin náà lọ́ọ́ lọ́ọ́lé kí o <laughs> ẹ mọ̀ kéékè ní àbáwá ti torí rẹ̀ lọ́ọ́lé ẹ̀kọ́ ṣé nítorí oúnjẹ tó jẹ nìkan ló ń fi lọ́ọ́lé ẹ̀kọ́ hmm. ò kẹ́kọ̀ọ́ nípa bó ṣe sin náà sọ wọn pé kókó tó ń fi bẹ láyé náà ni kò sin náà hmm. kìí ṣe gbogbo ń jẹ hmm. lọ́ọ́ jẹ ọ̀pọ̀ oúnjẹ tì náà ni ẹ̀rí ò sọ pé kò lóun ọ̀jẹun mọ́ kíkú lọ́yọ̀ ọwọ́ rẹ̀ láwù <laughs> alọ́wọ́ lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ hmm. wọ́n ní ẹ mọ̀wẹ́ kankan láwọn ọjọ́ báyìí láàrin ọ̀sẹ̀ bóò ló ṣe tọ́ sí àkọlà ní kò mọ̀wẹ́ mọ̀wẹ́ kankan rẹ̀ àtọ́ sẹ́ńjojúmọ́ òfin ọlọ́run ọba kò ní kò mọ̀wẹ́ kankan jọ́kan kò ní kò mọ̀wẹ́ sẹ́ńjọ́kan hmm. wọn nínú àṣà àwọn Yorùbá tó ní í ṣe pẹ̀lẹ́ bọ́ hmm. òun náà ni wọ́n sọ pé ọjọ́ kan ọ̀yájọ́ Lárúbá òní wẹ́ kankan òní wẹ́ sẹ́ńjọ́ àjọ sátidé hmm. bẹ́ẹ̀ náà òní wẹsẹ̀ òní wẹ kẹ̀kẹ́ kọ́mẹ́jẹ párẹ́sìkì rẹ̀ lọ́ ń wẹ̀ dànù hmm. látijọ́ tí wò tí wàá wẹ kẹ̀kẹ́ tọ̀ wẹsẹ̀ bó lárẹ́sìkì rẹ̀ ṣe pọ̀ tó irọ́ lásán. <laughs> ẹ jẹ́ ká mú ìdílé iná o ẹ lọ́hùn. Assalamualaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹ̀sìn pé o. Sáyẹ̀dì láti Italy ló ń sọ̀rọ̀ láti Italy kí ni ìbéèrè yín. ní zakatul fitri hmm. ṣé a lè yọ bífọ ọjọ́ ayélujára àkọ́kọ́ lóyún lórí kí ní èyí kejì pé zakatul fitri rẹ̀ náà owó àkànvàtẹ̀ ẹ̀kẹ́ àlùkànvàtẹ̀ sí owó níbi àìmọ́ níbi àìmọ́ yorùbá owó la máa ń sábà fi yọ. wọ́n ní pé tó bá jẹ́ pé bóyá ti nǹkan oúnjẹ ìrọ̀ ṣe ṣe náà ṣé mùsùlùmí nìkan ló lẹ́tọ̀ọ́ sí zakatul fitri wa. alhamdulilayi ìbéèrè tí wọ́n ṣe nípa zakatul fitri eh, eléyìí ọmọ àpè àkéèsí gbogbo wa pé bí Ramadan ti ṣe ń lọ sópin yìí báyìí kámọ̀ pànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe zakatul fitri ó ṣe lọ́ranyàn lórí gbogbo mùsùlùmí lópin ìgbà téèyàn bá ń bẹ lẹ́mìí láàyè títí tóòrùn bá fi wọ̀ ní ọjọ́ ọdún kọlà tóòrùn bá fi wọ̀ báyàn láyé lọ́jọ́ ọdún kọlà èèyàn bá kú lẹ́yìn rẹ̀ zakatul fitr ó ti di ọ̀ràn yàn léèyàn lórí. bákan náà zakatul fitr yìí kẹ́ bó sọ wà nù hadith abdullahi bin umar radiyallahu anhuma ọlọ́nàbí sallallahu alayhi wa sallam ó ní sọ́ọ̀rù kan ńlá máa yọ sọ́ọ̀rù kan ó sì jẹ́ múdù mẹ́rin nínú múdù ànábì wa muhammad alayhi wa sallam tó ti dẹ́bínù àbí ṣàrír àwọn àdìsí míì náà tún wá wọn fi nǹkan mẹ́ta kún ẹlẹ́kẹta òun náà ni albor ìyẹn alkama ẹlẹ́kẹrin òun náà ni zabib ọ̀rìnà èyí tí wọ́n ti sá tó ti gbẹ ẹlẹ́karùn-ún òun náà ni akọt òun náà ni wàrà ilé ìtòsí kí wọ́n sá gbẹ ó ti dàbí kúlíkúlí àwọn nǹkan márùn-ún yìí anabi sallallahu alaihi wasallam wọn fi yọ zakatul fitr lójú ayé rẹ̀ wọn náà sì dákọ rẹ̀ ààbò mọ́tò mẹ́rin fún èèyàn kan mọ́tò mẹ́rin fún èèyàn kan ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí ọba àjọkùnrin ọba àsìjọbìnrin ọba àjọlówó ọba àsìjàláìní ọba àjọmìnira ọba àsìjẹrù gbogbo àwọn eléyìí iná ni wọn yọ zakatul fitr àgbàlagbà àti ọmọdé kò yọ wọn sílẹ̀. Si akramakumullah zakatul fitr yìí gbogbo oúnjẹ táwa náà bá lè wọn tá lè wọn pẹ̀lú múdù iná la fi máa yọ zakatul fitr yàtọ̀ so tó sì pé wọn ò lè fi múdù wọn a sì máa ẹni tí ń múdù náà ni aha kọ́ọ̀pù kan tí wọn máa ń fi bí agolo ṣe ètò jẹ́ pé tá a bá dantí tí wa méjèèjì ẹni tí tóbi jù tí ó sì kéré yóò ṣe rẹ́gí hmm. pẹ̀lú àtẹlẹwọ́ méjèèjì irú àtẹlẹwọ́ méjèèjì ńlá wàá bù lẹ́ẹ̀mẹ́rin eléyìí jẹ́ téèyàn kan òní wọ́n ń pè ní sọ́à wáyé o zakatul fótìrì yẹn oúnjẹ táwa náà mọ̀ pọ̀ wọ́pọ̀ láwùjọ yọ bí ìrẹsì bí bí ọkà bàbà bí àgbàdo bí jéró àti lọ nínú àwọn oúnjẹ tó ṣe wọ́n pẹ̀lú yẹn. tó bá sì jẹ́ pé sẹ̀mọ́fìtà lẹ́yìn bá fẹ́ yọ àbótí ẹ̀jẹ̀ lùbọ̀ àbójẹ́ gààrí ẹ̀ lè yọ nítorí pé gbogbo ẹ̀ náà wà bẹ́ẹ̀ tá a lè fi mú dùn wọn. tó bá sọ pé gààrí sẹ̀mọ́fìtà èlùbọ́ gbogbo ẹ̀ ó ti wọ kíkí wọ́n ti gbé gbọ̀nà kan kó tó di tó di. ká sọ pé bẹ́ẹ̀ ni lẹ́yìn anábì náà sallallahu alaihi wa sallam àwọn kan márààrún tá a sọ pé wọ́n yọ ní zakatul fitr yẹn tó wá adisa àdìsí ànábì kìí ṣe gbogbo ẹ̀ náà ní ọ̀wọ́ processing hmm. ẹ̀ríkà ìtàn pé ní akut òun náà ní wàrà mílíkì bíi yogurt tí wọ́n sá tó fi gbẹ tó fi dàbí kúlíkúlí bí àkàrà ògbómọ̀sán <laughs> so òní lárúbá máa ń pè ní akut ẹ̀ríkà kò sẹ́kù bó ṣe wà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi ni hmm. tí wọ́n sá ọgbẹ ó fi dóúnjẹ so bẹ́ẹ̀ náà ni zabib zabib yẹn èso àjàrà tá a mọ̀ sí grape hmm. òun ni nígbà tó lómi inú hmm. wọ́n sá sá sá sá sá ó fi wá gbẹ hmm. ó fi wá dà gẹ́gẹ́ bíi pẹ́wúrú so ni wọ́n ń pè ní zebib torí kò náà ti wọ processing so bẹ́ẹ̀ náà ni oúnjẹ kọ́sá ti jẹ oúnjẹ tó common tó sì ṣe wọ̀n pẹ̀lú múdù wọn kò gbọ́dọ̀ fowó yọ ọ́ kọtọ kẹfowó yọ tẹ bá fowó yọ ẹ sọwọ nù lásán ni torí pé Ànábì sallallahu alaihi wasallam àá àwọn ò mówó láàyè tiwọn ni ìwọ àwọn náà wọ́n ṣàlàyé gbogbo zakato owó fún wa zakato fitiri wọ́n ló ní í ṣe pẹ̀lú oúnjẹ ni kò ní í ṣe pẹ̀lú owó àyìn máa ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ anábì lọ́lọ́run fẹ̀sìn rán òun lọ́lọ́run sì sọ pé wa ń tọpẹ òhò tàìtẹ́dù tẹ bá tẹ̀lé tiẹ̀ ẹ mánà kí ló dé táwọn èèyàn máa ṣe gàràngàrà láti fẹ́ takò òfin ọlọ́run òfin ọlọ́run sọ wípé oúnjẹ ni kẹ́ ẹ yọ ẹ̀yin wá ń sọ pé aláìní bùkátà sówó jóúnjẹ lọ sí láyé ànábì náà sáwọn èèyàn bùkátà sówó jóúnjẹ lọ. ní ìsìn gbogbo ayé tọ́lọ́run bá ti dáhùn èèyàn sínú rẹ̀ yìí láti ayé baba ńlá wa Adam aleyhi salam láti ìgbà tán ti bẹ̀rẹ̀ sí ní náwó tán bá kó kalẹ̀ tán kó nǹkan míì kalẹ̀ pé kéèyàn mú kan bẹ̀ ọ́ dájú pé owó ni wọ́n mú nítorí pé ẹni tẹ́ bá fún ní owó yóò máa sọ fún yín pé òun ló ń mọ nǹkan tó ń bùkátà tó ń lè fowó yìí ṣe. Hmm. àmẹ́yìn tẹ fóònù lóúnjẹ ẹ máa tó ń bùkátà ẹ kàn gbóúnjẹ lóun lọ ni. Hmm. so òfin ọlọ́run wa sọ pé oúnjẹ náà lẹ́sìn. ayé hmm. màpá dánwò lẹ́sìn ni ẹ̀sìn ọ̀sọ̀ pé báyìí lẹ sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ló sì gbọ́dọ̀ ṣe nítorí pé wọ́n fẹ́ ṣẹ̀sìn láṣẹ lànì wọ́n fẹ́ ṣẹ̀sìn láṣẹ láṣẹ láṣẹ láṣẹ láṣẹ láṣẹ jáàmù torí pé nígbà tó wọn bá ti ń ta kò fi ọ́n lọ́wọ́ jáàmù náà ni wọ́n jáàmù náà ni so àwọn àmọ́ ahó sẹ́nu àmọ́ sọ pé owó ni ẹ fún wọn darí ẹ bá ti fún wọn yé báyìí owó kìnnì owó kìnnì ṣé wọ́n lọ́ọ́ mọ ni àbọ́lọ̀ àbí wọ́n lọ́ọ́ mọ ni àbánábì tó lọ́ọ́ fẹ́ sìn ra so nítorí de eléyìí ìlú òyìnbó tẹ̀yìn wà yẹn ẹni tí ń béèrè láti Italy pọ̀lọpọ̀ nínú wọn lódodo owó ni wọ́n máa ń yọ hmm. látàrí pé àwọn ẹni tí ń darí wọn bẹ̀ yẹn agbárí pọ̀ lẹ́rìí hmm. pé tó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa wẹ́rìí pé kí lọ́lọ́run sọ kí lànà bí sọ ń pa nǹkan yìí hmm. ó sì ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa pé kí lọ́ bá gbà mu àwa gẹ́gẹ́ bí ẹni tó wà ní Europe àwa gẹ́gẹ́ bí ẹni tí ń gbé twenty fourth century àwa irọ́ lásán irọ́ lásán àwa àwọn gbé twenty ten century òfin ọlọ́run ṣe yí padà ń bi kíbi tí ní Islam fi yí tó fi yàtọ̀ gédégédé nù àwọn kan kan lè jókòó nbì kan kan máa sọ pé ayípadà ó ti yí padà nù ẹ̀yin lẹ́yìn àyípadà òfin ọlọ́run ọba kò ṣe yí padà torí ẹ̀ oúnjẹ náà lẹ́yọ̀ bí Maka láwa bí Madina láwa bí New York láwa bí Dublin làbá wà bí Johannesburg náà la bá wà ibikíbi Nàìjíríà wà yìí náà oúnjẹ náà lẹ́yọ̀ hmm. ẹ̀yin ẹ̀yọ́ fáláìní hmm. so ọ̀rẹ́ aláìní ọmọ tó lè fi ṣe tó hmm. bàbá lọ ta ọ̀ lọ́mọ bàbá àbùyàn tiẹ̀ náà náà ya nítorí wọn ní ká yọ ọ̀nà ẹ gbọ́n tí anabi sọ nípa ni ó ní ẹ má ẹni tí tọrọ ọdún tó oúnjẹ náà èèyàn ṣé wàá ní ẹ tẹ bá gbé ráìsì fún ṣé ọmọ san ni kò burú nǹkan míì tẹ tún gbé fún kọlọ ta hmm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sáwọn baba ńlá wa sówó náà ni wọ́n náà ni àbí wọ́n máa fi pààrọ̀ hmm, hmm. pààrọ̀ náà wọ́n máa gbà tó wọ́n bá ti wọ́ kọ́ lọ sí kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ torí rẹ̀ ẹ̀yìn wọ́n bùkátà owó ju kínní eléyìí ò lè pé káwọ́ sọ pé ntọ́lọ̀ ń kọ́ lọ sọ so ntọ́lọ̀ ń sọ náà láàmú sọ àwa yìí o tẹ́ bá ti wá sọ fún wa wípé ọjọ́ ọdún <laughs> zakatul sitere yẹn ayọ yọ láàárọ̀ ọjọ́ ọdún hmm. kó tó di pa lọ solatul Eid á yọ láàárọ̀ yẹn wọn á ní sá lè yọ bẹ́ẹ̀ ni bá yọ nírú ọdún kọ àárọ̀ hmm. kò sí nǹkan tó mbẹ ẹ lè yọ kọ hmm. a tún pàkíyèsí bí àwọn kí máa ń dá zakatul ìjọ sí àdúgbò nítorí wàhálà tí àwọn ẹ̀rí gbogbo èèyàn fẹ́ jẹ́ pé zakatul fitri wọn ọ̀dọ̀ wọn kò sí ọ̀dà bẹ́ẹ̀ tí bàbá yìí bá ti rí i pé iye nǹkan tó wà ńlẹ̀ yìí eléyìí ọ̀pọ̀ ju tó ń bùkátà lọ ẹ fi ṣọwọ́ sáwọn míì ládùúgbò torí pé ẹni tí ń gbé wá sọ́dọ̀ yín tí ń gbé wá sọ́dọ̀ yín wọ́n ṣàdédé máa gbé wá nítorí kó lè jẹ́ yìí nìkan lẹ́gbà wọ́n mọ̀ pé yìí nímọ̀ nípa ẹni tí ń bùkátà ju àwọn lọ so ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹlòmíì náà ẹ má jẹ́ ọ̀dá nìkan jẹ́ hmm. hmm. torí pé òfin ọlọ́run ọba tí ó ní kẹ́ ẹ jẹ́ aṣíwájú yẹn aṣíwájú aláàánú ló yẹ kẹ́ ẹ jẹ́ èyí ṣe aṣíwájú oníwọ̀ra hmm. alágbèétán hmm. ẹ gbìyànjú láti jẹ́ kí oore yẹn náà kó kárí gbogbo àwọn èèyàn hmm. nínú jama yín ẹlòmíín wà tó yẹ pé àti rọmọdán dé àti òsì rọmọdán rọmọdán ní gbogbo ọjọ́ ayé tẹ òsì bìkan tí ń rí nǹkan tí ó jẹ sọ ẹjọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ mùsùlùmí ni wọ́n máa ń fún zakatul fitr ẹni tí èsè mùsùlùmí ẹ gbọ́dọ̀ fún zakatul fitr torí pé ẹ bá fẹni tí èsè mùsùlùmí ẹ tí ìṣe ńtọ́lọ̀ wọn bá ní kẹsì tí ẹ bá sì ìṣe ńtọ́lọ̀ ní kó ṣe gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn èèyàn wàyí o tí wọ́n bá ti wá sọ pọ̀ lálọ́dún tá a ti gbọ́ pọ̀ lálọ́dún mùsùlùmí bí kíbi tá a bá wa á fi dùnnú wa hàn tọ́lọ̀ ẹlẹ́dàá wa ní ká bẹ̀rẹ̀ Ramadan tí ìparí rẹ̀ náà sì tún dé bá wa láyé ọ̀pọ̀ àìmọye èèyàn lájọ́ bẹ̀rẹ̀ so ẹ fi ẹnìkan bá ń fajúro tí ń jansẹ̀ mọ́lẹ̀ tí ń ṣèṣe pé wọ́n sópa òun àjẹ́ pé nǹkan kan ń dà láàmú ẹ pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ torí pé ọjọ́ ọdún ọjọ́ dùnú ni ọdún kọlá ọyọ kínú rẹ ó ti máa dùn àmọ́ wá wí àwọn gbólóyìn pé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd àmọ́ wí gbólóyìn lọ́pọ̀lọpọ̀ títí tí lè má títí tá a fi lọ eid títí tí imam tí ó fi wá bẹ̀rẹ̀ sọ̀láàtù eid ìgbà yẹn láàdá dúró hmm. eléyìí ọlọ́run bẹ́ẹ̀ lè dáa kó jẹ́ kí ọdún náà kó bá wa láyé ọlọ́run lè dáa kó gba rọmọbán náà lọ́wọ́ wa gbogbo ìyànjú wa lóru rọmọbán ọlọ́run dákun má dàlú wa láyà wọ́n á ṣe rọmọbán eléyìí láti mọ fún gbogbo wa ọlọ́run lè kó gbàdúrà wa. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lè máa wà níkànnì youtube kẹ́mi wà bá yín ṣe lọ́wọ́lọ́wọ́ kétékété ẹ máa láìkẹ́ ẹ máa ṣàrẹ̀ bákan náà kẹ́ máa subscribe síbẹ̀ kẹ́ lè jẹ aládùn àwọn ètò lóríṣiríṣi tí a ti ṣe kọjá ẹ lọ́hùn. aleykum salaam wa rahmatulah ó níbi ẹ ń pè o. wà ní alonso láti ṣe àkí àwọn ìbéèrè mi àkọ́kọ́ ni wípé ṣé ẹni tí kò gbà rẹ̀ látàrí pé àìlera rẹ̀ ṣé ó lè yọ zakati ní títí. èkejì ni wípé ṣé tẹ́nì yẹn bá padà san gbèsè àwẹ̀ yẹn tó bá yẹ kó kò ní yọ ṣé a padà yọ lẹ́yìn ìgbà yẹn. èkejì tí mo tún fẹ́ béèrè ni wípé láyẹn wọ́n ti dàgbà lóòótọ́ wọ́n máa ń gba àwẹ̀ èyí tó jọ̀ràn yìí bọ̀ wọ́n ní pé àwọn ò ní ìlera táwọn fi lè san àwọn gbèsè ààrẹ tán jẹ nígbà tí wọ́n fi wà ní ọ̀dọ́ táwọn mọ̀ pé èèyàn máa ń san gbèsè ààrẹ padà. ìkẹta ni wípé. ẹja dàrú àwọn ẹ má bínú. ọlọ́ni tí ààrẹ bá dé lọ́nà láti ṣẹ̀ṣọ́ Ramadan tí Ramadan sì ti wá sópin lásìkò tí gbogbo mùsùlùmí bá ń yọ zakatul fitr sóun náà yọ tó ń ta ìṣẹ̀ṣọ́ yàmù Ramadan yọ̀yọ̀ yọ̀yọ̀ hmm so kì í ṣe pé lẹ́yìn ìgbà tó bá tó san gbèsè yẹn ni ó tó yọ yọ yọ torí pásíkò rẹ̀ kò pé méjì hmm. kò gbọ́dọ̀ tayọ àárọ̀ ọjọ́ ọdún ká tó ṣe sọ̀látul Eid. Hmm. màmá tó ṣe pé wọ́n ti jẹ àwọn gbèsè Ramadan kan sílẹ̀ nígbà ọ̀dọ́ wọn hmm. táwọn mọ̀ pé èèyàn máa san padà wọ́n ti wá dàgbà ní ìsìnkú tó mọ̀ báwo ni gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn wọn. wọ́n gbìyànjú láti máa san díẹ̀díẹ̀ bóyá gbogbo ọjọ́ alhamis ọjọ́ àtìmí àbọ́jọ́ mi so tí wọn bá wọn lè san gbogbo ẹ̀tàn yóò wà lákọọ́lẹ̀ torí àyíbá mọ̀ tó lọ́n bá padà gbẹ̀mí wọn hmm. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ wọn èèyàn wọn tí wọ́n fi sílẹ̀ lẹ́yìn wọn ẹ kùn mọ́wọ́ ẹ̀ bá wọn san hmm. torí kọ́ mẹ́jọ kí wọ́n bí wọ́n lè rí gbèsè rẹ̀ ńjọ gbèǹde. Hmm. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n túmọ̀ ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní tí èèyàn bá ń ké àwọn àyàtì nínú Al-Qur'an Al-Karim lẹ́yìn náà ó tún wá kí Al-Qunut wọ́n á ní ṣé èèyàn lè ṣe àdúrà yìí pé ọlọ́run wọlé Al-Qur'an tí mo ké yìí ṣe àwọn orin báyìí báyìí báyìí fún mi. kọ́kọ́ jọra tí wọ́n ti dàrú hmm. so èèyàn kí Al-Qur'an hmm. èèyàn kí Al-Qur'an èèyàn máa kí Al-Qur'an síyẹn lè fa alukur'ani ta ké a lè fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run hmm. bẹ́ẹ̀ ni a lè fa alukur'ani ta ké ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ọ̀kan lọ́jọ́ nínú àwọn nǹkan tí sẹ̀rí àmú apá a lè fi ṣàtẹ̀gùn nínú kọjá pé sẹ́ẹ̀rí yín tẹ́ ṣe nítorí tọ́lọ́ nìkan kan fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run hmm. ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tẹ́ lè orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù ẹlẹ́kẹta náà ni ẹni rere kẹrin kọ́ńkọ́rán ti yín nínú àdúrà rẹ̀ hmm. àwọn nǹkan mẹ́ta tẹ̀lé fi ṣàtẹ̀gùn tí ṣẹ̀rẹ́ àtọ́ka sínú. Hmm. so ṣùgbọ́n ẹ̀yin ti kí alukur'an yìí sí ṣé ẹ sọ pé lọ́nwọ́ alukur'an ti mọ̀ ké àbí wo alukur'an ti mọ̀ ké hmm. alukur'an ni wọ́n ké kìí sọ láàrin ọ sọ pé wọ́n lọ wo alukur'an ti mọ̀ ké àwọn káwọn èdè Yorùbá táwọn sọ àyè fura so àdúrà wọn wàá jẹ́ kòròǹfò kò ní nítumọ̀ ọlá alukurani kọ́ ni wọ́n ké hmm. alukurani ni wọ́n ké alukurani ló ṣe níṣẹ́ ní kíké ọsọ hmm. pé ọlọ́run wa alukurani tí mo ké o ṣe nǹkan báyìí fún hmm. ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́. hello hello hello ó kọ́ ní ibi ẹtí ń pè o. salaam aleykum. wàhálà ìbéèrè yín àti àwọn tí kọ́wá kọ́nà bá ti ara fún ọ̀sán. àmín. ìbéèrè aláwọ̀kọ́ mi fẹ́ bèrè ni pé èlé tí abùkátà sí láti máa ṣe láti máa rọrùn lẹ́yìn imam nígbà tó yẹ pé sáfù wa ọ̀pọ̀ tó kò pọ̀ débi pé a máa. èkejì èkejì ìbéèrè kejì. èkejì tí a bá ní ó pọ́jú sí ọ̀rẹ́ ṣe nìkan tó wá sí àwọn bàbá ọkọ ìyàwó wa sọ pé dandan ni ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ilé ìwé ti gbọ́dọ̀ rẹ̀ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ táwọn èèyàn kan ti béèrè bẹ́ẹ̀. pé ah, máa rọ́ṣọ̀ láti lẹ́yìn ìmáàmù lókun ìgbà tí ohun ìmáàmù bá ń tó etí gbọ́ gbogbo ẹni tó tò lẹ́yìn rẹ̀ kí wọ́n wá tún máa rọ àdáda lẹ́yìn lábẹ́ òfin lọ. kí àwọn èèyàn kan ti gbẹ́sìn yìí débẹ̀ nítorí pé bàbá ìmáàmù tó wà níwájú wa ọlọ́run òfin kankan sí ohun rẹ̀ à ń gbọ́n rẹ̀ dáadáa gbogbo ọwọ́ àwọn ọba wa tá a wà lẹ́yìn rẹ̀ náà gbogbo ní ti ń wí là ń gbọ́ hmm. so kí ni wọ́n kí ni wọ́n fẹ́ máa pariwo sí hmm. ariwo ń sáà mọ̀láìkà lọ sọ fún àbí ta ni hmm. torí ẹ̀kọ́ bófin ọlọ́run bá mu nígbà tá a máa ti ń gbọ́ ohun imam kẹ́nìkan tún máa wá rọ̀ àmọ́ tó bá rí pé àwọn èèyàn pọ̀ débi pé ohun imam ọ̀kari àbí àti ń lo gbòǹgbòǹ tẹ́lẹ̀ lójijì wọn bá múná lọ. so iná tá a mú lọ kò jẹ́ kí ọ̀gọ̀ọ̀rọ̀ wa ká láǹfààní àti gbóhùn rẹ̀ mọ́ súnà nígbà yẹn hmm. káwọn èèyàn gbóhùn sókè kódà ńgbà ẹnìkan lè má ka gbogbo wa mọ́ kọjá pé èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn gan ni ọmọ wì kó lè bá a kárí hmm. so eléyìí ni ó di súnà ńgbà náà àmọ́ kò sí sábàbí àdádálẹ̀ ni hmm. láyé ànábì Muhammad sallallahu alayhi wọn péré sọlá kó tó di kókó láyé wọn á ṣe nǹkan rí lẹ́yìn rẹ̀ àfi lẹ́ẹ̀mejì ẹ̀kíní kejì tó sì ṣẹlẹ̀ náà sábàbí ló bí ànábì ṣubú ńgbà kan lórí ràkúnmí àwọn sọ̀hábà lọ rẹ̀ wọ́n tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀lá Abubakar ń òpin bun àwọn èèyàn gbọ́ kí ni ànábì ń wí bákan náà gbàdá ànábì tún sàárẹ̀ kú ó tún síwájú wọn ṣe sọ̀lá Abubakar náà tún bun àwọn èèyàn gbọ́ so tí ò bá ti sí sábàbí àdáadáa lẹ̀ ni hmm. tí sábàbí bá wà sunna ni hmm. torí rẹ̀ ẹ̀yẹ́ wò gaa ẹnìkan ni alọ́ ah, àti màdínà wọ́n ń bẹ́ẹ̀ ń à ah, gbogbo eléyìí sẹ́ẹ̀rí ó dájú pé dò ní ọkọ máa ń pa ẹ̀sìn ọlọ hmm. ẹ̀sìn ọlọ́run ni qala Allahu qala rasuluhu ọlọ́run sọ ànábì sọ hmm. tó bá madina àti kaaba mi wo ló tún lè rí mú ansa tí kò lè rí tọ́ bá rí mú ọ̀lọ́ mọ́kà lọ́dún. <laughs> akramakumullah àwọn mọ́sálásí méjì tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ náà hmm. àwọn ò tún fún ọ láwọn àìmọye tíra hmm. táwọn olùmọ̀ wa ti sọ pé kí wọ́n dá dúró àmọ́ tó olùmọ̀ ni kò sọ hmm. olùmọ̀ lágbára láti mú àwọn èèyàn ṣe nǹkan tipátipá àìwá náà ní ti gbogbo nítorí ọgbọ́n táwọn náà sọ fún ọ mélòó ló ti tẹ̀lé ìbá ọ̀pọ̀lọpọ̀ ń fi tipa làbẹ́ ẹni kò tẹ́sẹ̀ mi ní báwí tẹ́sẹ̀ mi ẹ̀gbọ́n bẹ́ẹ̀ náà làwọn èèyàn bí kí ọjọ́ ẹ̀ bó ṣe ṣe. hello. <laughs> Ah, ọlọ́run sọ ànábì sọ. ó kọ oúnjẹ tí oh, najib ló ń sọ̀rọ̀ láti òkè o. ìbéèrè yín. Oh, ẹ bá kí àwọn dókítà wa ọlọ́run àti dáadáa fún wọn. àmín àmín. Um, ìbéèrè mi ni pé oh, nínú Ramadan jùmọ̀ tó bá kẹ́yìn inú Ramadan lọ́fílà hmm. ah, wo ni à ń sọ lọ́wọ́ àlẹ́ ọ̀sán ní ká tó dá yàtọ̀. <laughs> ìbéèrè yẹn ó ní agbára <laughs> ẹ lè bu ẹ̀rọ péńté yẹn máa ń gbọ́ rẹ̀ lónà ó béèrè sọ́wọ́ àbí òsì kò sí sinapila kankan pàtó tani kò ṣe torí juma parí ní rọmọbọ kò sí bẹ́ẹ̀ fẹ́ sin lọ ńlọ náà lẹ́ẹ̀ máa sin lọ ọlọ́run kò gbà lẹ́sìn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó ti lè ṣe ṣe láti bèrè láti ṣe máa ń láti bèrè tọ́jú àwọn lórí tó lórí ìjàkátà ìṣẹ́sẹ́ yẹn náà ni ṣe tí èèyàn bá lọ oúnjẹ tí wọ́n fẹ́ fún ẹgbẹ́ ọ̀pọ̀ fún wọ́n bá rò pé bóyá èèyàn ní ìkápá láti fi nǹkan kan kún pé tó máa fi pẹ̀lú bóyá bí oúnjẹ tí wọ́n fẹ́ ṣé wọ́n ṣe láṣejù ṣáṣejù òwò báyìí sàn. ó ti náà alhamdulilayi ìbéèrè tẹ̀sí náà pàtàkì àti hmm. yọ oúnjẹ fún aláìní tábà tí wọ́n á bùn lówó ńkọ hmm. kò burú hmm. àmẹ́yìn ọgbà pé tẹ yọ zakatul fitr náà ló ń jẹ yẹn ṣùgbọ́n owó tẹ bùn sàrà ni ọlọ́run ẹlẹ́dàá sọ pé faman tatawwa'a khayran fahuwa khayrun lahu ẹnikẹ́ni tó bá ṣe àtinúwá àlékún dáadáa kan yóò máa jásí dáadáa fún lọ́dọ̀ ọlọ́run hello. hello salaam. aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹtí ń pè é bá agbóhùn sókè ó lè gbóyún kétékété ó sì já hello. hello. ó kọ yín o. mikael ló sọ̀rọ̀ láti ẹ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn mẹ́ta bá wà nínú mọ́ọ̀sì. sábẹ́ mhm. ìsọlá ẹ mọ̀ pé a máa yan ìmáàmù láàrin wa mhm. èèyàn méjì máa jẹ́ jẹ́ mẹ́ba yẹn ṣé bá fi ẹni kún yẹn ṣé ẹ pé ẹnìkan kẹ̀sọ́ nínú èèyàn méjèèjì yẹn tí wọ́n ti já mhm. báwo ni èèyàn ṣe ṣe sí pẹ̀lú ìmáàmù tí ń bára wọn. Mhm. èèyàn mẹ́ta ni wọ́n fẹ́ ṣe sọ láti ẹnìkan bọ́ wájú ṣùgbọ́n lára àwọn méjì tó tún bẹ lẹ́yìn òun ọlọ́run ní kí sọ wọ́ kí sọ wọ́ àlùwalá rẹ̀ já pé ṣé ẹni tí ń bẹ lẹ́yìn ní lọ bá ìmáàmù síwájú ní àbí. àwọn ṣé màmú máa ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí èsì pé ojú wa ń pàkọ́ rẹ̀ hmm. ìwọ tó wà lẹ́yìn tó mọ̀ pé ẹni tó pẹ̀lú rẹ̀ tẹ̀ fi láǹfààní àti jẹ́pẹ̀yìn lè máàmù lẹ́dùn hmm. òun ti lọ hmm. nítorí sábàbí tó yé ìwọ lọ bọ̀ wájú tó lọ bá ìmáàmù tó bá jẹ́ pé ààyè mímbà ààyè kírun ìmáàmù gangan yìí ni ẹni tó ń kírun ti dó. níbi yòówù tó bá ti dó ọ̀lọ́ dó tì sọ́lọ́ sọ pé gbìnà tó bá dó tì ìmáàmù lákùn bèrè bèrè <laughs> hello hello hello yeah hello? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ìwé rí ń pè. Bọ́kídọ̀ tú ọpọlọ wò ní jọba o. Àmín. Ọládùn mi dèjọ́ lọ́ọ̀tọ̀ ní kò mímọ̀ yín. Àmín. Ẹ ṣé o. Yà Ṣáìdì ló sọ̀rọ̀ láti ṣàjá. Ìbéèrè yín. Ẹ dákun béèrè mi ni pé àkọ́kọ́ mo yọ sàkáàdì fún ẹnìkan fún ẹnìkan tó wáá gbé fún un òun náà tó wáá yọ fẹ́lò míì náà wípé láti gba ìkàkà wípé ìgbà tóun ti rí tóun náà tó fẹ́ni tí ò ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ pítẹ̀ ti bẹ̀rẹ̀ gbọ́ wa tí ò ní tá a lè yọ tá a lè fún tá a mọ̀ pé ń ṣe rírí àìní jẹ tọ́lẹ̀ tó kájọ fún pítẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. ìbéèrè kejì wọn àti dáhùn rẹ̀ lórí ètò ìláìpẹ́ yìí náà ni. alhamdulillah ìbéèrè yín tó pàtàkì tẹ̀sí ni pé tí wọ́n bá fún yàn zakatul fitr èèyàn sì tí ì yọ tiẹ̀ náà tẹ́lẹ̀ alhamdulillah ń tán fún yàn pọ̀. Hmm so sẹ́yìn náà lè yọ tiẹ̀ náà nù rẹ̀ dáadáa ẹ mọ̀ pé wọn àti fún yín tàì fún yín ó ti di tiyín so ẹni tó sì fún yín nìkan ò lè máa sọ pé báyìí ni o ṣe o má ṣe báyìí tiẹ́ ti jẹ́ so ńgbà tó ti fún yín yun ẹ̀yin náà lè yọ tiyín bẹ́ẹ̀ tún yọ tọmọ yín bẹ́ẹ̀ mm. ẹ yọ tẹni tí ń gbọ́dọ̀ yín náà bẹ́ẹ̀ mm. ẹni tí ìwà ṣe mùsùlùmí á ti sọ pé ẹni fún ní zakatul fitr mm. ẹni tí ẹ bá fẹ́ ràn lọ́wọ́ náà ẹni tí ì ṣe mùsùlùmí ẹ lè ràn lọ́wọ́ àmọ́ kì í ṣe zakatul fitr lẹ́gbẹ̀ẹ́ fún. hello ẹ̀yà ó ti já uh, zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Wàhálà sọ́lá wàhálà ó kọ́ yín yẹn pé. Akọ́lá Ajímọ́lá ọjà sọ̀kọ̀ rẹ̀. Àmín. Orúkọ mi ní Sẹ́ríkà Sàbùsálàmù lásìkò owó dé. Ìbéèrè yín màmá. Bẹ́ẹ̀ mo fẹ́ béèrè ni pé lórí Zakati Sudan. Béèyàn hmm. bá yọ. Ṣé a lè pín sí méjì fún yàn ká lọ gbé fún àáfàá méjì? àbí ẹnìkan tuntun náà ló yẹ ká gbé fún. alhamdulilayi ẹ lè pín sọ́nà púpọ̀ kẹ́ gbé fún èèyàn púpọ̀ hmm. so kì í ṣe pé àfa lọ́lọ́ ni ẹgbẹ́ fúnfa hmm. aláìní aláìní hmm. adúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa náà ní sìn àwọn náà rí ṣe so táfà bá wà ń pò pọ́ ń bu kàtà ẹ fún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ aláìní aláìní aláìní kárí gbogbo ẹnikẹ́ni so kásì má máa fẹ́rí pé wọ́n sọ pé àfa náà ni wọ́n túmọ̀ sí pé àfa ò lè ní àwọn ọmọ rẹ̀ ti sàárà ni so kò sì sínú ìròyìn tó dáa hmm. ẹni tí ò ní hmm. ẹni tí ò ní ó lè jẹ́ lè máàmù ó lè jẹ́ afá ó lè jẹ́ ní bọ́dì ó lè jẹ́ nìkan tó jẹ́ pé ẹ̀ńkàjọ múlé tira yín hmm. ọjọ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan ya sheikh ah, ibi náà ni a ti máa ṣẹnu lónìí lórí ètò tí a kò ní àlefíkò fìdí mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí kọlọńkọ bá fi san lẹ́sìn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdàlẹ kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnmọ center ní pápá abẹrẹ lógún ọṣọ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọlọkan ọjọ́kan láti ìgbà yìí wá jazakumullahu ya Sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnira láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ orin wá jazakumullahu khairan ọládùn belu bello ńlọkọ mi lágbọ́ ọlọ́run ọláòdé náà látún pàdé lórí ètò yìí ǹjẹ́ títí ọláòdé náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ láyé ń bí tásùn máa kíra wa nínú ọgbà ìjẹ́nà insha allah wípé sálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu. الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت Parrot FM 101.1 òkè bèbí Ògbómọ̀ṣọ́ ó láòdì gan ẹ máa gbádùn wa ó kilẹ̀ falafala.